ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni tú bàbá fún èmi o kò sí ìrìn àjò tó rọrùn láti ìpínlẹ̀ Benue sí ayé ìtàn náà ni ní gbogbo ìgbà ìṣubú àti ìdìde pàápàá bí oríṣiríṣi òtún ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà mo lérò pé àyípadà yóò dé ṣùgbọ́n oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí láti lè tẹ̀síwájú ó nílò àṣeyọrí àti ọgbọ́n wa nígbà mìíràn mo máa ń rò wípé báwo la ṣe lè tẹ̀síwájú nínú ọkàn mi nígbà tí bá rí àwọn ìpèníjà tí orílẹ̀ orílẹ̀-èdè yìí kojú pàápàá láti gba òmìnira ṣùgbọ́n kò tí sí òmìnira fún wa láti lè ní òmìnira àyàfi kí àtúnṣe àti àtúntò dé bá ètò òṣèlú orílẹ̀-èdè yìí láti lè ní òmìnira.